ẹ́ ó ti jù sílẹ̀ ó jù sílẹ̀ báyìí tó lókùn hmm. Yúsùfù rí kíní òun bá dìmá òun wò pé àkẹ́sọ́ mi ni mo gbé abófin ni abófíkọ́ ó bẹ̀jú rẹ̀ á èèyàn mọ́ ní tẹ́lẹ̀ mẹ́fà ìjọ́ èèyàn gba owó ni ẹ̀yàn tí ẹni tó bá tàbí lè bèèrè jẹ́ bá fi mú wọ́n ti sọ́ dẹrú jí wọ́n nìyẹn ó dáa yóò tún sọ di tí ó lọ tà lọ́jà dáa ọmọ ọ̀fẹ́ tẹ́fẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ìsìnlẹ̀ bá ní àpọmọ̀ fẹ́ tèèyàn ọ̀fẹ́ tèèyàn kẹ̀ wọ́n yóò tẹ̀fẹ́ sí ìjọba ilé àwọn ilé ìgbọ́n ló fẹ́ tèèyàn ìjọba fẹ́ tèèyàn àwọn ẹgbẹ́ bá bẹ̀rẹ̀ ọlọ́pọ̀ lónìí wọ́n yóò tẹ̀fẹ́ ẹ̀ẹ́dìdì lọ́wọ́ ààrẹ tẹ̀ ẹgbẹ́ yẹn tí ó ló fẹ́ ta tọ́mọ rẹ̀ ní àbí ọmọ ọlọ́mọ ẹ̀ tó ayé jọ́ èèyàn gan ara nǹkan tí wọ́n mákẹ́tì lọ́jà ní. Ọwá ni, kọ́ọ̀lá ya búṣírọ̀ náà gùlẹ̀ àà ẹ máa dúnú yọ ọmọ rẹ̀ èèyàn à wà àtàrúhù ìlọ́ ẹwà ẹja fọ́rọ̀ ìbámọ́ nínú ọ̀rọ̀ pé ọmọ ìgbọ́n wà ní òdìdí mákẹ́tì tá lọ tẹ́ tá wà báyà fún táwọn ìjọ ń ráyé sí àṣọdówó àwọn tí àwọn náà tó sékí ẹwọ from one problem to another ọ̀tọ̀ níta ọmọ ìyá rẹ̀ fẹ́ láwọn lọ jùnú àwọn tó tún lè náà tó sọ pẹ́tọ̀ ó tún di market ẹ̀jẹ̀ ká lọ wá bẹ́ ọlọ́ni wallahu alimun bima ya'malun àà olúwa mọ̀ táwọn náà ti ṣe ìfẹ́ ẹ́ làpíìsì ni ẹni tí wọ́n he èyàn tí wọ́n he òun gan ní ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà nínú ẹni tí wọ́n he àwọn àníjọ́ wọ́n ní ẹni

ó wà lérí alàlẹ́yẹ̀fẹ́ lérí àmọ̀dájú ẹ̀ tí ọlọ́run bá wà pósùnà bọ́n àtàbá dáadáa eléyìí ni ó fi jẹjà dàbí a gbé àníbi yúùsù wọ́n gbé lọ́jà wàṣàrọ̀ òhun ìsámẹ́ni bá yàrá ìní máa dúdà وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين Ẹ̀ríkà àwọn tí a ní oṣù tó débi tí wọ́n gbé dé, ó ní ẹ̀mú tó tẹ̀lẹ̀, àátà lówó kọ́ fún yóò. Tẹ̀lẹ̀ pé tí ọba ti jẹ́ fún, kò í jọ ni lójú. ẹgbẹ́ ẹ̀kẹ́ tí ìbá yìí tó fẹ́ tà ọ́gbẹ̀tí ní ṣe tó yìí fún tó bá fẹ́ tà tí tàbí ẹni tó rà tó oṣù tó fẹ́ tọ́ta láìláì owó yóò ṣe gíní yóò yàtọ̀ ìkẹ́ tara tà pé ẹni ó gbé wọn a bá wà wọ́n mọ́ ó yẹ kásọ́lẹ̀ odò oníwàkánù sí ìrìnà ìgbà ìdí àwọn ọgbọ̀n wáwọ́ ma ẹ́n wọ́n wáwọ́ ma ẹgbẹ́ ẹ̀wù àgbójọ pé àwọn náà ní gbèrò rẹ̀ wọ́n wáwọ́ ma wọ́n tẹ̀lé síkí wọ́n ti ilẹ̀ lóòtí tó gara lọ́lọ́dọ̀ pé kò tó nǹkan àìsìtámẹ́ni mọ̀nkúùsì kò tó lóṣù pé ìsìtámẹ́ni náà fẹ́fẹ́ owó tó tó yẹ ilé ń kọ́ ẹmọ ọta yìí ni wọ́n tà á. وقال الذي شروه من مصر لامرأته أكرمي مثواه وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه الدورة ẹ̀dúrà ní kí ni o aláàzí wàzírù mísọ̀ ìjọ́nà lọ́rùn ẹni tó dá di ọba ní mísọ̀ òun lọ́ra ọba mísọ̀ lọ́ra ẹ́ ọwá ń sọ fún ìyàwó rẹ̀ á kìí ní ìmọ̀ wa ẹ́ pàlẹ́ o dé dáadáa o rẹ̀tẹ́tì ẹ̀ o tọ́jú ẹ̀ o ẹni ó rà ẹni tí a lọ sọ́jú tí a lọ sọ́jú ọ̀gángá ọwọ́ àti ẹni tó wọ̀ nílé ọba ọwọ́ nílé ọba nìkan nígbẹ̀yìn ìgbẹ̀yìn ọ̀padà jọba ẹni tí a lọ tánú àbá àfà ó túnbọ̀ tí ó ti púpọ̀ ní ìṣàrẹ́ ìlú wọ́ọ̀tún tó lè àà mọ́lùú tí ó kù ìdíkù lè dà mọ́ ọ nìkan ní ilé ìfọ́fọ́ wọ́n já kàmù náà pé ìgbó dájú bẹ́ẹ̀ ló lè bọ́ lọ́wọ́ ní àtìkẹ́yìn mọ̀sùwà gbogbo ayọ̀kọ́ tó á gbé nílé bẹ́ẹ̀ ṣe lọ́pọ̀ ọ̀dọ̀ ẹ tọ́jú ẹ̀ ẹ sàkánlé ẹ̀ ẹ ní ọ̀rọ̀ tí ó sọ yìí àníbi Yusuf padà mú lò ọ padà mú lò á dẹ̀ máa sọ قل عسى أن ينفعنا أو نتخذه ولدا عسى أن ينفعنا أو نتخذه ولدا عسى أن ينفعنا وتشكي أول فوا وتنفعني فوا أول تجوا أول وتنفعني ohun náà ẹ́ ó jọ sọ fún wa àwọn àti tẹ́kìdá wà ládà àti ká mú lọ́mọ ká sọ́dọ̀ mọ́ wa àníyàn tó mú wa ní ó wá tó tẹ́ndẹ̀ sí ìyàwó ẹ̀ lẹ́ni tí ń ṣe ìyàwó ẹ̀ lójú ó lè bá a ṣe ń tọ́ sọ ó lè bá a gbàgbọ́nlé ó mọ́ sí ìyàjẹ́ òun ni ó fà á tó fi sọ ògbélé yìí fáǹsì ṣe ń yẹ o nígbà náà tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan gbogbo iṣẹ́ tẹ́ ẹ máa ń ṣe ìnámọ̀lẹ̀ àmẹ́l lè lè yá gbogbo iṣẹ́ tẹ́ ẹ máa ń ṣe pẹ̀lú àníyàn tẹ́ ẹ bá fi ṣe ìjọ mi bẹ lọ́yọ̀ pé àníyàn tí mo fi ṣiṣẹ́ àníyàn tó dáa ni tó lè lè padà bàjẹ́ tí èèyàn bá tọ́ra ìgbà míì àníyàn tí ò dáa ni ó lè padà dá nígbà tí yẹn bá ronú ìbò òfin sáníyàn tó ń ní ìgbà míì wà ń bẹ ẹ àníyàn tí yóò ní àníyàn tí ọjà ni èyí ó tún máa wá ló lè protect ẹ̀ tó fi lọ́dọ̀ náà tó lè bàjẹ́ tó lọ́dọ̀ náà tó fi sọ pé àṣà àyànfà àyàn àwọn ìṣàkóso àwòrán dáadáa.

ọmọ ọmọ ọmọ ọmọ òjèrè tí ọba sàti fi ṣéyí tí ṣe ti tiẹ̀ wọ fi òkú lẹ ìdáwó ṣe ń gbé kájú ìgbàs tẹjẹ náà ṣe Ọlọ́run kan sọ nípa ọba fún wa ni kò sọ nípa ẹni tí ń sin lọ́wọ́ ọba kan tó fẹ́ ká kọ́ ṣe kọ́ àmọ́ àníyàn tí mo fi mú un ní pé tó ń fira ní pé ó ṣeéṣe kó wúlò fún wa àti ká mú lọ́mọ ẹwọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tí ọba rẹ̀ ṣe mú nǹkan báwọn wọ lánìyàn dáadáa ìdè ọ̀fẹ́ ṣe dáadáa sí nítorí tọ́lọ́ bóyá ọmọ rẹ ni bóyá ọmọ tó gbàgbọ́ ni bóyá ẹni tí bẹ́ẹ̀ ní ó ń dà rẹ ni ọmọ fámìlì rẹ ni ajogún bá ti dèrò lè jẹ́ ni à ń tó kúlè fún mi yàtọ̀ wà á ń tó fi náà ní yàtọ̀ ìjà ní ẹ̀rọ dáa tí o sì jẹ́ nítorí tọ́lọ́run sọ pé gbogbo tó bá máa ń ṣe fún dáadáa ló kọ́ máa jọ pé lèlá lètùtùkọ́ àmàrùbáàtì nítorí ọlọ́run nítorí pé òun wá ìyọnu rẹ̀ ọlọ́run wàkàdá àlìkàmà sáyé ìrìnà ìlú ìṣòfà tó ولنعلمه من تحويل الأحاديث وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث آه ọlọ́ni وكذلك مكنا ليوسف ọlọ́ni bá a ṣe dá yusuf lọ́lá rí rí amúwọlé ọba ọ̀rọ̀ pé pé sọ́wọ́lé ọba nìkan ni àbí àtòsínú fámílì ọba kọ́ ó ti wọlé ọba àwọn ọ̀wọ́ lásán o tí àdánwò bá ní ló dé bẹ̀rù yóò padà jọba ẹ̀rí tí kìí jọba lásán gan ẹ wo tí ọba ní pé kíyàwó ọmọ ti fún un ó ní ákìrí màtúwà tọ́jú ẹ̀ dáadáa ni o tọ́ àtà àyànfààná àwọn àtìjáfẹ́dà wọ́lá ọlọ́nu ọ̀kadà àdìgá màkánná yìí ní ìṣèkàfọ́ àpò ẹni tí ń pẹ́ ní inú kànga ọwọ́ àjẹni tí ó wọlé ọba tí ọba ni wọ́n tọ́jú ẹ̀gbẹ́ ojú wọlé ojú ojú wa ní ọlá ó tó wájọ pé ọba gẹ́gẹ́ tó á jì fọ́dà wípé ẹ tọ́jú ẹ̀yìn o ẹ ṣe dáadáa ni o. bọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala ṣe máa ṣe sáwọn jẹ́ kí jẹ wọn táwọn èèyàn bá ti ètò lé wọn lórí wípé àwọn jẹ e wọn ni ó máa ń dẹ́ni wò àmọ́ tó bá dẹ́yàn wò tí ẹ bá ti fi sùúrù pàdé ẹ̀ gẹ́gẹ́ bí bàbá ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ ti fi sùúrù ẹ̀ sùúrù dẹ̀ni òun ni sùúrù tó yẹ pé èyí ní máa complain ọmọ complain ọlọ́run tí complain rẹ̀ wá dájú ẹ̀ òun eléyìí kò sí fún àwọn ànẹ́bí ọlọ́run fádọ́ bá ti dé ọba kámẹ́rin ọlọ́run fún ẹlẹ́gbàlẹ̀ àánú bá fẹ́lẹ́ balẹ̀ wọ́n máa rí sí ipò tó ga ọlọ́run bá ti tẹ́lẹ̀ lẹ̀ fún ọ̀kadà àdìgá màkánì náà òun ní a ìmọ̀ ìrọ̀ àlá àti ìmọ̀ nǹkan táwọn súnmọ̀nà àdìyà ìmọ̀ táwọn àníbi ọlọ́run ọba tí wọ́n ti lọ ayé àti ìmọ̀ àwọn tíra tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ní a ìmọ̀ káàkiri tó ti mọ́ ni. قال والله غالب على امره ولكن اكثر الناس لا يعلم والله غالب على امره ولكن اكثر الناس لا يعلمون نعم آه وأن طوائف أو أنفاني في أمر لا بإتمام aya yìí ìdí àwọn onímọ̀ tí wọ́n ṣe rántí ilẹ̀ amúhàfúnwà tí a lè màmù dájú nípa pé Allah subhanahu kò fi àwọn ẹrúsìn rẹ̀ lẹ̀ láti máa mójútó wọn gẹ́gẹ́ bí èyí ti fún Yusuf ìgbà níbi Yusuf ìgbà tó kún kẹ́kẹ́ fún àǹfààní fún ọba nínú àwọn àǹfààní ìtọ́jẹ́ ti rí ìdámú bẹ̀. ọlọ́run bàbá sánà dáadáa ó sọ pé àwọn sáflà wọ́n kọjá wọ́n rí wọ́n ọ̀kan náà àwọn tí wọ́n bá wọn pami wọ́n rán sí ojú pé ọ̀nà lọ tó lọ́wọ́ mi wá ìbẹ̀lú wọn ti tú igbá rẹ̀ sórí tójú tójú tí àníbi tuntun ti máa ó sọ pé يا بشرى هذا فلان الجنوب اما جي اما يوم ومسي أنا رمى وعذروه بضاعة عم باك الأمى قالوا إني أمة أمة من شيء هذا وإن كان خبرا من الله هذا وإن كان خبر من الله تعالى ذكره. أني قد يقول ìròyìn látọ̀dọ̀ ọlọ́ọ̀bá tó sọ nípa Yusuf fún wa. Ẹ̀yìn Yusuf ẹlẹ́bí yìí sallallahu alayhi wa sallam. Eléyìí ẹ̀ fàìnáwó tẹ̀síìrù mìíràn lọ́yìn Nàbí Yàwó Ọlọ́run ti rán àlẹ́sì yìí ní ẹgbẹ́ ojú ọdún Yusuf, Mọ́kà ló ti tọ́kari. Àwọn wo ló ti tẹ Yusuf? Àwọn fámìlì ẹ̀. Àwọn wo ló gbógun tà náà ní Mẹ́kà? àwọn mùsùlùmí náà fámílì ẹ̀ abúlé àbí fámílì ẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ ni ó dúró ti bá a òòrùn ríbi lọ ó tún sépèlé ọlọ́ndà padà fún so ọlọ́run tún fà níbi lẹ́nu balẹ̀ ni ìkíní yẹn ni ó lè bá fú ẹlẹ́ni àníbi pé àníbi tún fún ẹ̀rín kí lọ́lọ́run padà wá sí fún ọ padà gbá láyé nìyí padà sọ́dọ̀ bá ní ọlọ́ọ̀bà láàbùhánà dáàlì ojúlé wa pé wáyé dáàlì àádọ́rọ̀ àbá ọgbùfà yìí náà wùbẹ́ sí rún nínú lọ́yí Nàbíyà Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́wọ́ bá ń tún náà lẹ́bi lè fi ìta. Wàtẹ̀síyà tún nínú lẹ́wọ̀ àmà káàlà yẹn kọ̀ min àkùnbá ìyí wa àǹfìbá ìyí mùsùlùmí nà min àlábàá sí. Wọ́n ní kó lè bá a máa gbé fún yẹ́bà níbi tí ń pàdé lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ àwọn mọ̀ṣẹ̀kùn tí wọ́n jẹ́ ajá sámá náà. يقول له فاصبر يا محمد على ما نالك الله wọ́n ní gbogbo tó ní lọ́dọ̀ àwọn nítorí lọ́dọ̀ wọn báyìí tó ní lọ́dọ̀ àwọn táì wọn pẹ̀lú balẹ̀ náà فإني قادم على تكيير ما ينالك به هؤلاء المشركون wọ́n ní èmi lágbára láti yí nǹkan tó ń rí lọ́dọ̀ àwọn ènìyàn ní epo lágbára ti yí padà ọmọ rí kàmà bọ́nsù bọ́dìwọ̀n alátẹ̀lẹ́ ìgbìmọ̀ lẹ́kìá Yusuf ní ìkwẹ́bì fi áàdì mẹ́kánù ọlọ́run lágbára ká ó yí ẹ̀mí àwọn ọmọ ya kí wọ́n má fi tó ń gbé jáde wọ́n lọ sọ sómi ọlọ́run lágbára àti bẹ́ẹ̀ náà ولم يكن تبكي ذلك لهوان يوسف عليه ó tẹjọ pé ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni ولم يكن ترك ذلك لهوان يوسف عليه ó ní àbújẹ pé fífi ilẹ̀ tọ́lọ́run bá fi ilẹ̀ tó jẹ́ nǹkan yóò ṣe kéé ilé ìtọ́sí lọ́jọ́ fún yusuf náà ولكن لما بعلمه وفي إخوته ولكن ببعض علمي فيه وفي إخوتي ìmọ̀ ọlọ́run ti gbáwájú tó bí ó ti tẹ̀lé. فكذلك تلقي طبيعي وما ينالك به هؤلاء المشركون tí ó wà nẹ́bìnà rí tí mo fi ọ́ lẹ́gbẹ́ kọ ولكن بثابت علمي فيك وفيه wà lórí ìmọ̀ tó ti gbáwájú tó bí ó rí nìyí

wàìdánilẹ́kì ó padà ó padà sọ́rọ̀ alẹ́ fún ó padà sọ́rẹ́ndà fún kàmà sọ́rọ̀ àmú ìkúwàtí Yusuf ilẹ̀ ìbáàlì Yusuf àti sọ́ọ̀dẹ̀dẹ̀ àlẹ́ yìí ó ní torí kí àwọn ya Yusuf náà ó padà jí ẹni tó gbọ́ ti tẹ́lẹ̀ fún Yusuf Yusuf wá jọ gani wọn ní wọn olórí Yusuf àlẹ́ yìí ó padà jù wọn lọ bí ó ṣe rí Yusuf tó jù wọn lọ ó padà jù bá kèfèrè àwọn fámílì ẹ̀ tí wọ́n ń dìtẹ̀ ọ̀pàdà jù wọ́n lọ ẹ̀ẹ́dẹ́ṣẹ́lú náà من بلي وهو من آل القي والصلاة بشيء من الأذى والمكر gbogbo ìlú ọba bá dánwò ọba dánwò nínú àwọn ẹni tí ń ṣe dáadáa ó fi hù ú gbáwẹ̀ oyo zaka fẹ́ náà ṣe gbogbo tọ́lọ́ ọba fẹ́ ń jìnà sí i wá rí ète àwọn èèyàn ìjọba ń tẹ lẹ́sẹ̀ ọwọ́ rẹ̀ ọwọ́ láti ṣe kìtà fún náà. Fàlìyàtẹ́kì láwọ̀ tó bá rí báyẹn ó wá lórí sọ, ó lè fi dúró. dáadáa, ìbẹ̀rù ṣe. كما قال تعالى بعد أن قص قصة يصبى ما حصل له من أنواع الأذى بالمكر والمقاطعة ó ní lẹ́yìn ìgbà tí Allah Subhanahu wa ta'ala sọ ìtànẹ́bí Yusuf àti tí ó tẹ̀lẹ̀ sí nínú àwọn onírànràn ṣùtá àti ètè abẹ́tàn tó ń pẹ́ ọlọ́ni wa kadhalika makanna li Yusufa fil ardh ọlọ́ni àṣe ìgbàláyì àṣe fún Yusufu ajọ́nà ìgbélé ọba ajọ́ tọ́ gbádùn wo àmọ́ kò tàbí níbi bẹ̀ yá jẹ́ ẹ̀mẹ́ ìgbà tó lùnú kẹngá ní ó tó ti tó wó rí yàn ẹ̀rọ pé alẹ́ làǹkan wọlé òkè ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀ E ni jẹ Allah subhanahu wa ta'ala ó kò tẹ́kì ẹni ọlọ́run bá Allah subhanahu wa yọ ń bẹ̀ yẹn àwọn àtọ́lọ́ fún yọ bẹ̀ òun tún kàn mí ta'ala tàbí ọpadà sí ọba ọmọ ni lálàkọ́kọ́ pé yusuf làwọn wá bá ọba àlú yusuf làwọn kan ló báwọn lọ bá já yàyí sọ ìdáhùn wà káwọn lọ bọba wọn lọ bọba ọba ti já wọn mọ yusuf ti dá wọn já wọn bí ẹgbẹ́ tẹ́ bá wà ní ọlá àti tójú òkè èèyàn àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹni tó wá báyàn gan-an ó gbágbọ́n ọmọ wulẹ̀ ni àìbà torí pé ayé ìsìn tẹ́bá wọ pálásì àwọn lọ́balọ́ba ẹ̀mẹ̀ ń yọ láṣẹ́kù bàjẹ́ ò bàjẹ́ sí lọ́dọ̀ wọn tó kàn án àmọ́ láṣẹ lọ́dọ̀ wọn tí wọ́n máa ta wọ́n máa dábìrà dárí ọlá tí ayé ọlá ẹ̀mọ̀kọ́lá alọ́lá sẹ́kù sí wọn bàjẹ́ ò bàjẹ́ tó kàn án ṣẹ́rí ọlá dáwọn ẹni tó dúró àtàwọn látàṣẹ ìgbẹ́ táwọn lọ́balọ́ba àwọn òsínú ọ̀dà gọ́ọ̀mẹ́ntì kankan tẹ̀gbẹ́ àwọn lọ́balọ́ba lẹ́gbẹ̀ẹ́ tó ń bẹ̀bẹ̀ ní ìsinmi pé ẹ dábọ̀ báwọn ṣe pàtí ẹ àwọn gómìnà ọmọdé ìjọ àwọn ọmọ kò sí gómìnà sọjọ́ ju àwọn yòókù gbà lọ ọba ńlá ni ọba táṣẹ tó ń bẹ lọ́wọ́ ẹ̀ lọ́lá tó wà pẹ̀lú ẹ̀ tó ayínbá wà ìbẹ̀rù wà

kí wọ́n kọ́kọ́ rò àbóhùn àbóhùn kọ́ ó wá padà sọ pé ánà yóò jù wàhádà áàfì kí ló wá sọ ọdìmọ́nà lọ́wọ́ alẹ́ yìí náà èmi ni Yusuf, tẹ́lẹ̀ ní mo mú kalẹ̀ yìí, ọmọ ìyá ọmọ ìyá

wọ́n ni pọ̀jùmọ́nà lọ́wọ́ àlèyàn náà إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قال إنه من يتق ويصبر ó tẹ̀lé ìwúwú فإن الله لا يضيع أجر المحسنين ìjọba ń ṣe dá ọlọ́run yìí rà ní ètò wọn láre náà ọ̀pọ̀lá tààrà ti lè tó ìpọ̀tù wọn fẹ́ àríyè sẹ́lẹ̀ ọlọ́run sọ nínú ìtàn nínú ìwọ́n sọ akọ́lọ́bà ti jẹ́ rẹ̀ nù wà máa asọ̀lẹ̀ láwù wẹ̀lẹ̀kọ́ òyì ẹ̀dẹ̀ fi àwọn ẹ̀wà kéèdè àti nígbà ẹ̀yẹ tó pápá sí lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ lọ́dọ̀ sọ àwọn àtàwọn ìjọ sọ àwọn àti قال لقومه نعم قال موسى لقومه استعينوا بالله واصبروا وموسى صلى الله عليه وسلم استعينوا بالله ẹwọ́lọ́ tó ní tó ní ọ̀nà wọn yìí tọ́rọ̀ bá ti fi lé òṣìṣẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ tó ní ọlọ́run ló kù ọlọ́wọ́ bá wà òṣìṣẹ́ lágbára ọlọ́run ẹ̀yìn òwúrí ọlọ́run lè ṣí ọlọ́run lè ṣí à òṣìṣẹ́ ọlọ́run lè ṣí mo ti lágbára ọlọ́run wákàtí mẹ́wàá rẹ̀ fún ìṣe nǹkan alágbára yẹn lórí gbogbo nǹkan agbára yẹn ti bá a ti ń rò lọ inú omi yẹn ti tẹ́pẹ́ ẹni bá bẹ̀rù ọlọ́run wọ̀ yẹn sì tó lè ṣe tuntun fàyín nà mọ́ láyé bí wọn á jọrọ ìwà sí ní Allah subhanahu wa ta'ala èèrà ìsìn ìṣẹ́ nígbà ń ṣe dáadáa èèrà aláre ẹlòmí máa ń wò yí ní àgbègbè tá à ń ṣe yìí náà sáré tó kò gbé báyìí kò gbé o wàwúwọ́ sí láyé láyé ní o ajẹ́rẹ́ ìmọ̀ sí èyí ọ̀pẹ̀ ààtọ̀ látàyé àtàlùkì àmọ̀ ẹ̀ ní ẹ̀sọ́ ògbé torí náà ètò ọba fẹ́ gbà lẹ́sàn-án ni máa ṣe ẹ̀yìn wàkùnrin akpọ̀rọ̀ máa wù tàn án rà ìṣó ọ̀pọ̀lọpọ̀. وقد أخبر الله تعالى أن مكر يعود وبال على صاحبه Olúwa náà tó bí kó yé wa yé tẹ́rí gbogbo àwọn léṣeléṣe ajéjàbúrú gbogbo àwọn òṣìlẹ̀ jẹ́ tí wọ́n máa pláàni rọ́ wọ́n máa pláàni ọgbọ́n láti lè fi bá tó dájẹ́ láti fi lè ṣe ọ̀ràn pẹ́ni tí ó tẹ̀ nítorí ìfẹ́ wọn àbí nítorí ìkórìíra nǹkan kan lára ẹni yẹn àbí torí kéta àbí torí ọ̀tẹ̀ torí pé ẹni gbọ́dọ̀ bá fún ní lọ́ọ̀tì dáadáa àwọn èèyàn máa ti kéta rẹ̀ ẹ gbogbo ẹni yóò ti kó bá ti rí ìdẹ̀ra kan bóyá ti làákà yìí bóyá ti òbí yìí kódà káwọn èèyàn kàn máa ń lé fẹ́yìn lásán àti wọ́n nìkan ni gbogbo alábẹ́bí rẹ̀ látijọ́ yóò tó bá ti wá pé o tún sì lè ṣe àwọn èèyàn kan ìdí òun ṣe ní kéde ìsáyìn ìjọba wá sí ẹ̀ wá ìsọlọ́dọ̀ọ́lọ́ wá tó ṣe sùúrù tẹ́lifù ìdí bá ti ṣe sùúrù ètè ìwúkọ̀ wá yí dà lé wọn lórí tí ó bá ti bẹ̀rù ọlọ́ọ̀ba yẹn ó padà wá ṣe àti ìjọ jáde abẹ́ rí gbogbo ẹ̀ àmọ́ sùúrù ìṣòro ṣe sùúrù ìṣòro ṣe àwọn tí ìbá lè ṣe bọ́lọ̀ ń ṣe wí ọ̀padà rí àti pọ̀sán burúkú yóò yẹ táwọn eléyìí wọ́n wá padà rí ilé ìwọ náà wà jẹjà ọ wà ní ìlú ọlọ́ọ̀bà bá hànà sára ó ní ولا يحيق المكر السيء إلا بأهله ولا يحيق المكر السيء إلا بأهله ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní bẹ́ẹ̀ rí àwọn ilé ìdèrú ní ẹ̀ èrè àwọn ah, òní lọ ní àwọn bàbá wa ní wọ́n ní ẹlẹ́sìn òní lọ láìjíríà yọ jẹ́ ẹ́ táwọn kan bá ń pè tó pèrò wọ́n láti máa rọ̀ mọ́lọ̀ onígbòwò ti jàmbá tó rí kálé ní pé wọ́n wá ọ̀nà tó fi là kóòtù nǹkan ìṣe wọn ní ọdẹ tẹ́lọ̀ wọ́n wá wo ojú ọ̀tẹ̀lẹ̀ àwọn àìmọye àwọn èèyàn jẹ́ ti fìgbà pápọ̀ lé dá wà lérí nínú ìlú yìí nígbà tó fáwọn kan pátápò òdodo òbí bájà lẹ́bàá bó òdodo jà sí lóde níkọ̀ níkọ̀ lóríṣiríṣi oníranran kí ló dé ètè wọn yẹn padà yídà lé wọn lórí ni àwọn kan bẹ pápá àfọlọ́gán dájọ́ lé wọn lérí ni ọlọ́run ibi ní òní ọ̀pọ̀ tó báyìí a rò pé dáàlì kí á mọ̀ ní àwọn kan bẹ wọ́n jọ lè já pọ̀pọ̀ ìwà wọn jọra wọn tí wọ́n yẹn bá dẹ̀ jọra wọn báyìí wọn èdè lè já ah, ọ̀pẹ́ ti pọ̀pẹ́ rárá tírẹ́nì ló gbà ní ọmọdé àpò tírẹ́là láti ríra ní bọ̀rọ̀ gan-an ó tó le torí bóyá ẹni dáwà ìṣe dáwà ti tọ́lọ́ọ̀bà ẹgbẹ́ tí wọ́n bá yí tuntun jà yìí nǹkan tó kéré ni nǹkan ayé ni wọ́n bá yí tuntun fa nínú tí wọ́n fi dìjẹ́ yí tuntun fi di ẹni tí ọlọ́run padà wá gbéga dédé kí ni o bàbá rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn lọ. so àwọn kàfẹ́ ṣe fẹ́ ṣe wọn kó lè dé kí ni o lè táwọn lè rojú bàbá wọn lẹ́yìn ẹni pé ìjà ayé ni ẹ wá wo ìjà jẹ́ ń bá nínú ìjà ìjà ẹ̀sìn ni ọ sọ gba àwọn òṣà yóò sọ di ju orí sì mà àkọjọ o gbọdọdọ gbígbà ọlọ́run lè jọ sí ilé sí wọn nígbà nígbà wà fi mọ́ta ní àníbi sí ìṣúra ẹni ti fi gbé lọ́wọ́ padà. so ọba tó ti tàwọn àníbi ọlọ́run bàbá wọn náà tẹ̀lé ẹ̀ balẹ̀ lórí gbogbo tó bá jẹ́ ìpèníjà fún ẹbí mi láti fi tu ìṣòro ọlọ́run. ọ̀kadà àdìgbà jàhánìyà ti tó ṣe kọ́rí ẹni. وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها الله سبحانه وتعالى lẹ́yìn ojú ojú ìgbọ̀gbọ́n tẹ́ẹ̀ bá bọ́ sí ọ̀dọ̀ àwọn ìlànà àwọn tẹ́ ń ṣe dáwà ẹni àwọn ọmọ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun wọn lórí pé kò sí ibi tí òdodo wà ẹ̀rí wọn mọ̀ jíjẹ òdodo ni wọ́n mọ̀ bẹ́ òdodo lẹ́sẹ̀ ni wọ́n mọ̀ wá ìfúnpá àwọn tí ń ṣe ni wọ́n mọ̀ wá ìfúnpá òdodo yẹn tí wọ́n lè pẹ́ ìbàjẹ́ ìwọ̀nga ọ̀rọ̀ ni gbogbo ìgbésò kọ̀ọ̀kan lábẹ́ àwọn òṣìṣẹ́ kí ó ní kí wọ́n lè máa dé ìbáwọn èèyàn ń bẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí fi dáwà ń jẹ́ bá bẹ̀rẹ̀ sí fi dáwà ọ̀kan náà àwọn èèyàn tí àjọ fèsì àwọn àwọn challenges kan nípa dáwà ó wá ní kúrà sí ẹni bá fẹ́ kọlọ dáwà nùgbò ọlọ́wọ́n ó ewé kan tí ó mọ̀ bá ààrẹ tí ó ló bá lọ pé ẹni tí ó bá pẹ́ nínú dáwà bó ṣe pẹ́ nínú dáwà yìí ló sì ní kíkúrọ̀ tó wọ́n tẹ̀sán pé àlẹ́kíkúrọ̀ tó ń ta fún pé máa rí òye experience ó ju ìmọ̀ tó ń kó ká lọ lọ́mọdé gbọ́dọ̀ ti bẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tẹ̀lé bá ti láwọn aṣíwájú aláwọn ìbá bá ti wà nílẹ̀ Yorùbá ìlà àwọn abájáde aláwọn tó ń gbé yẹ̀ tó ti gbẹ́nu dáwà yìí wọ́n ti ní experience rírí oríṣiríṣi wọ́n ti jálọ jálọ ọlọ́bà lásánà tààlà ó tún wá fi ẹsẹ̀ wọn múlẹ̀ nígbà tí ọmọdé bá fẹ́ ṣèṣe orú àwọn ìlú yọ wà lọ́mọ ogún oníjàǹfààní wọn ìyẹn ló fa gbogbo àwọn tí wọ́n ti ẹsẹ̀ gbé bẹ́ẹ̀ pé wọ́n ń japa àwọn ẹnu wọ̀nyí ní ti àìmọ̀kan àti kírímọ́ńkáyì ẹni wípé ìṣẹ́ṣẹ́ ìṣẹ́ṣẹ́ gbọ́dọ̀ wà fún wa. Wọ́n náà ní gbogbo wọn tí o máa ń kẹ́kọ̀ọ́. Hmm? Àwọn tó ń kó ẹlẹ́kọ̀ọ́ yẹn bọ́wọ́ ìgbà tí dábàá ti ìta tó ń fún ìta. Nígbò àwọn ti ka láìpẹ́ ìgbà. Wọ́n á dúpẹ́ ilẹ̀ ọ̀kan náà ni o. Àgbègbè àwọn àtàwọn ọmọ ìgbé òye. Àgbègbè olùdókèrà fẹ́fẹ́, àdúkèrà tàfẹ́, àdúkèrà náà, àdúkèrà náà àti sọ́ọ̀tù àbí ààrùn ọ̀nkọ́ ọmọ ọkọ́ ọkọ́ tíra ẹni sánà kan tó bá di sánà kejì tó bá tún fún ọkọ́ àwọn oríṣiríṣi tó tún máa hàn sí ọ tí ó hàn sí ọ ní sánà tó kọjá bí ọba tó tún fẹ́ fídì yẹn tó ní ó ti máa hàn sí ọ sí ìyẹn ni ó ti máa ń ṣe edition tí ó ti máa fi additional ó ti máa fi fún àwọn tíra so ẹ̀sírẹ́ ìsáwọn àgbà ti rí lákàtúkà tí wọ́n ń ka nǹkan ẹyọ kan sí ẹjọ́ tó rò pẹ́jọ́ kaun ọlọ́run ti fi òye hàn wọ́n ìmọ̀mọ̀ wọ́n tó lè mọ́ sí mọ́ wọ́n ló fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ and at the same time nínú àwọn kan bá fọ́ lẹ́kọ̀ọ́ lábalábẹ̀ yẹn tẹ́lú gbogbo àwọn apákọ̀ kan yẹn ẹni ó bá sàtìpé nínú wọn kò bá jágbá kò bá kéré á kọ̀rẹ́tì àṣìṣe yẹn ó wá jẹ́ni tó ti lọ á kọ̀rẹ́tì àṣìṣe yẹn láì èyí ṣe ìkọ́sẹ̀ nù ṣùgbọ́n pé ó ń wà lórí súnà ó rí pé àníyàn tó fi ṣe lè mẹ́jọ kó wá tẹ̀lé ó lè lẹ́sìtì lọ́dọ̀ ọlọ́run ṣé tó wá lẹ́sìtì lọ́dọ̀ ọlọ́run òun làwọ́ wà mú tó ti ní àwọn àtẹ̀jù kan wájú ọlọ́run ìgbéjàmbá fún ní àwádá ní ẹlẹ́kìdì ìgbógun ti àwọn ẹni ọlọ́run ọba fún un láti gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìmú alámọ̀rí yìí alámọ̀rí pé ẹ̀fẹ́ ṣe rọ́jù ọ̀fẹ́ ṣe ẹni ó fẹ́ ṣe rọ́jù ọ̀fẹ́ ṣàtúnṣe ni àtúnṣe rẹ̀ ní tí ó fẹ́ wúlò káfẹ́kọ́ sí lábìbà àti ìlọ́wájú ọlọ́run káfẹ́kọ́ ṣe sídáwà ó lè láti yọrí àìfẹ́kọ́ sí ènìyàn lè padà sérí burúkú bí tó jẹ kó sérí rẹ̀ ẹjẹ́ ká wo ẹ̀kọ́ táwọn ẹni ìṣíwájú lò ẹlòmí ò ní dáhùn náà àfàdé yìí wọ́n kàn sáà mú ọ̀rọ̀ ọjọ́mọ́ra wọn kò jọmọ́ra wọn àtàkọ́ lẹ́yìn àti àwọn ọ̀rọ̀ kan wọ́n kàn sí wọ́rọ̀ sí lẹ́sẹ̀ nílé ẹja pàtì ẹja fún àwùjọ ṣe tó bàjẹ́ dé yìí ó tó ẹ́ kò dákó tó jọ pé àtùmọ̀ fi kún àwọn tó fún un ṣe náà kọ́ látùmọ̀ wọ́rọ̀ sí wọn lẹ́sẹ̀

àwọn kò kí yẹn pọ̀ àwọn èèyàn dáadáa lọ ẹni tó fẹ́ sáyé ṣe ó kéré sáà tó fẹ́ bàjẹ́ ìwọ́n tó fẹ́ tún ṣe lóhùn àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ẹ̀dùn ìbò ló ti fẹ́ kọjá níbi ẹ̀ ọgbọ́dọ̀ sọ́ra ṣe owó pípò ìròrí rẹ̀ tó yẹ kọ́ máa ròrí pípò ní dáwà ìfẹ́ ní àṣeyọrí bọ́ọ̀lù la fẹ́ lò la fẹ́ ẹ́ achievement wa lérí rẹ̀ ní pé ká àwọn èèyàn accept dáwà yìí ẹ tí dáwà yóò wọ ọ̀dọ̀ kó wá bóòlù ṣe fẹ́ wọ̀ lọ́nà tí ọlọ́run ò ní lòdì sí gbogbo nǹkan yìí ó yẹ ká máa kẹ́tọ̀ ó yẹ kọjọ pé àṣejù àbí ìwà ba àwọn ẹni rẹ àbáwọn tí ń ṣe dáadáa èyí ò rá máa jọ pé àwọn atẹ́bàtì á fi àwọn èèyàn àwọn oníbàjẹ́ ààfinlẹ̀. náà wọ́n ni wàlúwàtò yẹ́ ṣàbí bẹ́ẹ̀ wọ́n ni sí ìṣẹ̀lẹ̀ yìí ó ń jẹ́rìí sí tàǹsọ̀ yóò. fàílẹ̀ mẹ́rin sábà wà àtìbáwọ̀ náà wọ́n ni ẹni bá wo من أخبار من مكر بأخيه فعاد مكروه عليه wọ́n ní ó rí ọmọ ìyá tó gbé ìgbẹ́gbẹ́ jẹ́ fún àwọn olórí ọmọ yẹ ó rọ ọmọ ìyá tó ja ọmọ yẹ ó rọ ọmọ ìyá tó sọ ọmọ yẹ pa ó rọ ọmọ ìyá tó dé tẹ́lérí ọmọ yẹ ó wà padà rí i pé èdè tó dá lérí ọmọ ìyá rẹ̀ ó padà sí rí ẹ̀. وكان ذلك سببا لنجاته وسلامته nítorí pé ẹni ó sábò sí fún ọlọ́fẹ́ yọ ló sọ́ra ọ̀rọ̀ sọ́ra sẹ́bẹ̀ tó bá fẹ́ rú bí oyin tó fẹ́ tí ẹni tó ń wó lẹ́lẹ́un tó fẹ́ kó tọ̀gẹ́ ẹ̀ lọ́lọ́wọ́ padà wá kó ogbó àṣẹ yóò kò lé lọ́wọ́ ìwọ́ àjẹni ẹ̀yìn ó dẹni yẹpẹrẹ ẹlẹ́lẹ́ àjẹbí ọ̀jẹ́ ilé ìmọ̀ jíjọ ní lójú gan bí ẹ bá wo ìtàn ìtàwọn tó wo kàgbáyé ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ rẹpẹtẹ bọ́lọ̀ ti ṣe yìí bẹ́ẹ̀ ni ti máa ń ṣe náà àgbàwá ìdílé ẹ̀mí ya wọ́n lakọ́ yìí àwọn àǹfààní tọ́jẹ́ sí ma àti tó jẹ́ àwọn nǹkan àmúṣọgbọ́n آية تفوقها وإن استنبط الناس استنبط الناس من هذه الآية أحكام اللقيط في آية أو أو يمني جاجو ẹni bá sọ ẹni ẹni ẹni ọba ṣe ọmọ yìí ọmọdé ọmọ yìí ìkókó náà fàákọ̀mù ní ha alàlà pípọ̀ yóò kọlu wàlá yóò wọ́n ní pé tàbá tàbá yíyàn tí wọ́n lọ gbé kókó kalẹ̀ àjọ ọmọ sọnù àìsílẹ̀ o èyí ò mú ni o agbèrè torí pé ẹni nígbà tí ẹni tó ẹ wà rídù ẹni tí ó lọ ẹni tí wọ́n sẹ́ndì pé kó lọ ọlọ́pọ̀ ní ó rí Yusuf kọ́ọ̀lá kí ló sọ yà búṣọ̀ hádá ẹmọ̀dúnú ẹmọ̀ yọ àdúrọ̀mọ̀ ọ̀dọ́mọdé kan yìí wọ́n mú ìdájọ́ làpéjì nílẹ̀ yìí wọ́n ni ànà làpéjọ́ yóò kọ́rù ẹ̀rẹ̀ yóò sọ̀rọ̀ àmú àníjulẹ̀ láìpẹ́jọ ní sin àti ìjọba olófin alọ́gbé orú ọmọ bẹ́ẹ̀ alọ́gbé báwọn ìjọba ń jọ ẹ̀rì ìlẹ́gà ni kó rọ́mọ yìí kó máa tọ́jú ẹni rẹ̀ pé ọmọdé àríbẹ̀ yìí ọmọkọ́ tó jọba dé sí ìgbésọ̀ àrọ́mọ yìí wù tíjọba wá ní pé náà sọ̀bẹ́ tọ́jú ẹ̀ àdìta náà tọ́jú ẹ̀ àtúbá wù ọtọ́jú tó lọ gba ìyá àtẹ látọ̀dọ̀ ìjọba tó tọ́jú ẹ̀ ó lè ṣe dá ọmọ yìí àwùjọ Islam láti rí ọmọ padà àjọ̀tọ́ di pé ẹni tí òun lẹ́sìn ìyẹn ní wọ́n fẹ́ ṣiṣẹ́ ọlọ́run lára rẹ̀ ó lè gbé kọlọ́gbà tẹ́lọ́wọ́ ìjọba wọ́n abẹ́rẹ̀ ti tọ́jú rẹ̀ àwọn bá fi lẹ́gbẹ́ ẹ wo tọ́lú jáde àgbàpọ̀ ọlọ́mọdé ti ṣe sílẹ̀ ń wo fẹ́ẹ́ tó bá kọ́ pé báyìí bóyá òun ni ó fi sówó àwọn èròǹgbà kéje kí n sọ lọ́wọ́ bá ṣe òun ni tó bá jọ bá bá ṣe jẹ́ǹkà síbẹ̀ ìwọ ka jágàn mùsùlùmí èyí máa ń ta àṣàrù ni àṣàrù sọ́bà àṣàrù mọ́sá ọ̀bẹ náà kọ́ àkókò sí nǹkan èso mà bẹ̀rù ẹ èso nílé sábúrú pẹ́ tó bá dẹ̀ sí nǹkan máa ń tọ́ àníyàn rẹ̀ sí gbogbo ṣe máa ṣe ti láà ìdìbò ọmọdé ti láà ẹ máa ṣe ti sọlọ gbogbo ẹni tí bá ń sin nǹkan tó sọlọ ọlọ́mọ ń fi àbúrú gbogbo rẹ̀

Ah. bákan náà nínú gbólóò tẹ́ sọ pé àádàgùlá aláwù káàlọ̀ pọ̀lú ìwà ọmọ jẹ́ ní Yusuf wà ánàlẹ̀ ìtìkọ́ ọ̀pọ̀ fún bí fàláyì tọ́pọ̀tùrù kẹbí wọ́n ní ọmọdé láàrín ayé àyíyàgbà tọ́jọ́ ajú bàbá kan wọlé bí ó bá dẹ̀ mọ̀ ní kọ́lọ̀ parẹ́ lọ́lọ́pàá lọ́wọ́ ọlọ́pàá àwọn olómi àwọn aláṣẹ àwọn ni ó ṣe ẹni bá ti sí ẹ kúnnà lóṣù ẹ lọ́ti ní ọpọlọ ọgbọ́n òye ẹgbẹ́ tó wá gbá àgbàlagbà ní sùn láti mú jáde yẹn ẹsẹ̀ o ẹni àwọn kan wá sùn àgbàlá sọ fún sí ìbáyé ọ̀nà lẹ́wà ni mọ́ ń lọlé ọjọ́ sọ́rọ̀ ni ọjọ́ sọ́ nílé àwọn ọ̀nà àwọn yọ jáde náà tó náà ń ṣe ọmọdé ọmọdé lílé yìí so àlùsọ pé hádà gùnà ọmọdé lílé yìí ìyá búṣọ hádà gùnà ẹ máa dúró ẹ máa jí ẹ máa yọ àti yọ máa àwọn agbágbàlagbà ni ń tẹ́lẹ̀ báyìí à ó thank you very much jazakallah khair yọmọ kọ́lá kọ́ mọ́mọ́ náà lé òkè ìgbòlẹ̀ ti gbàdé ìgbà ìjẹ́ kan ìlú kan níbẹ̀ yóò mọ̀ bá jù kọ́ ní àmọ́ yóò tún èyí gbé òṣìṣẹ́ yìí òjì gbé èyí gbé déèkì yìí. a وكذا قوله وأخاف أن يعقله الذئب لأن ذلك أمر يختص بالصغار. أعرف أن لا تتبع لنا أن تقول لي بابي ماما يلو. وأخاف أن يعقله الذئب wọ́n bẹ̀rù kí kòkó ọmọ lọ gbọ́mọ jẹ́ o ẹni tí ó jẹ́ ìjẹ́ ọmọ jíńgbà ẹwu ọmọ jíńgbà ti kiri mọ́ ọ dẹ̀ ṣe déta rẹ̀ ìlẹ̀ ṣe dé yàrá dárí ká amúrún yàtọ̀sù ìṣẹ̀rọ̀ náà pàmìkọ́ ni wàṣẹ́wọ̀ ìṣẹ́rẹ̀ lè bá mímọ́ tí ń bẹ́ẹ̀ àwọn àyà yìí ń fàyọ̀ ara àmọ́ tí ń bẹ́ẹ̀ ara àmọ́ tí ń bẹ́ẹ̀ ní pé ó kún làkèé bó láti ṣe ọmọdé tàbá yìí wọ́n pé ọmọdé ni ó máa ń he ìtajà àwọn so nítorí wọn tọ́ka lé pé ọmọdé ni àádá bùlẹ́n àrọmọdé ọdún bàbá rẹ̀ náà sọ pé wà kọ́ ọ̀pọ̀ àyà fúlà òsè nítorí kò kọ́ ọmọ jẹ ní ìjọmọdé rẹ̀ àlọ́wù tọ́ nínú nǹkan tí ó tún jẹ́ mọ̀ta tó fàyọ Okay, wàṣọ́rọ̀ òfin sọ́mìnì bá wọ́n ní owó pọ́ọ́kú náà. Anna al-laqita yuhkam bi hurriyatihi. Wọ́n ní ẹjábáwá ẹ̀yìn tàbá yìí ọmọ yuhkam bi hurriyatihi. Adájọ́ fún pé ọmọlúwàtí. A ní sọ di ẹrú. Ṣẹ̀rẹ̀ pé ìmú ẹrú kámẹ́rú ọjà kábẹ́ dàtà jẹ ká tàà ní wọn ò ní gba owó kékeré pọ̀tù ọkàn tàà ní owó pọ́kú tẹ́ni ní ó rí pé ọkàn yọ pé ọ́rà pé wọ́n fẹ́ nígbà wọn bùn àwọn ẹgbẹ́ tètè fẹ́ ara wọn bẹ̀ ẹ ẹjẹ́ ẹjẹ́ kí wọ́n máa gbé ẹ̀ẹ́n orí yà ń bẹ fún yóò kà ń bẹ orí yá sí àdájọ́ fún pé ọmọlúwàbí ni ti tẹ̀wé náà. وموضع العادة من الآية أن اللقيط لو كان مملوكا لمن التقطه wọ́n ní evidence ẹ́ nínú àyà yìí òun ni àdínà làkẹta láwùkánà mamlúkan bí mẹ́lẹ̀tàkọ́tọ̀ ẹni tó wọ́n bá yẹ tó bá tẹ̀lé pé ọ wà ní ọ́ndà ẹni tó yé ó jẹ́ ẹni tó yé náà lẹ́mẹ̀ẹ́sẹ́lú ilẹ̀ ṣàwọ́ ìyí tí wọ́n bá wá ẹ́ tí wọ́n bá ní bùkátà sí àti àtìrà وهذا على قوله أن الذين باعوه إنما هم إخوته وني وهذا على قوله أن الذين باعوه إنما ìpọ́tù àwọn wọ́n gbé gbé kalẹ̀ pé ọmọ ìyá wọn wọ́n ta níta gbé àwọn tí ọmọ ìyá fún náà. Ilé àjá ìbìrì jẹ̀dá ìdìdú ní yá. Wọ́n ní nínú àwọn ẹ̀sán tí ń bẹ láyé nígbà yìí. Àlẹ́wò lẹ́mọ̀ bẹ́tẹ̀ àìdè dùlùmí ní yóò tó. Wọ́n ní nígbà tí ìnáwó àpòtí látọ̀dọ̀ àwọn ọmọ ìyá Yusuf tó wáyé. Wàṣáwò

ọwọ́ òun náà lọ fi gba lọ rẹ̀ pé ti àlè ọba dákùn ti tààrà fún wa. Náà, kọlù lọ ìfẹ̀ ààrẹ. Inú màtà tó bẹ̀, òun náà ni وشروه بثمن بس دواعيب معدودة وكانوا فيه من في أن الشيء إذا في أن الشيء إذا توا إذا تداولته الأي أعياد في أن الشيء إذا تداولته الأي تداولته الأي وصار جملة الأموال لم يعلم أنه كان على غير, غير وجه الشرح أنه لا إثم على من باشره ببيع أو شراء أو أو خدمة أو انتفاع أو استماع. wọ́n ní pẹ̀lú pé wọ́n ta ànábì yusuf pẹ̀lú àwọn owó pọ́ọ́kú ẹ́ ọlọ́ọ̀bá aláàtọ̀ánà àtàlọ́ ti jẹ́ kílẹ̀ èdè wa wọ́n ní nínú àwọn ìmọ̀ta mú bẹ̀ ní pé nǹkan tí a bá ti lè lò tó bá ti ń bọ́ sí owó ẹ̀ta wá mọ̀ ilé pé kí ní yìí ẹ̀kan táńtà táńrà yìí kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí rẹ̀ gan tàbá tí mọ̀ ìbájì dọ́dọ̀ wa àti ìfẹ̀mẹ̀síṣẹ̀ tó clear ẹ́n aláwùlá ìsìnà aláàrínlá àṣàrọ̀ ẹni tá ń fi bí ṣe èdè yẹn gbà yẹn gẹjọ pé dá ìwà máa wù ẹlẹ́ni ẹwà ò méjì á bí èrè ń pa bísẹ́sì àwọn abáyé ní ọ̀dà ò ìrìnà ìsàjà máa sábàjẹ́ padà sọ̀tì ẹ̀ àmọ̀ sí fún ìtọ́gbọ́n gbogbo ọgbọ́n tí ẹ bá dá ìdílé ọmọ náà ni ọmọ ìdílé ọba jẹ́ pé àìdọ́gbọ́n ìmọ̀ ń pa ọtọ lọ́hùn bá oníkẹ́ ọmọ délẹ̀ ẹ wo àwọn ẹlòmíì tó lówó tí ọyọ zàká ń ó ní tó lè fi ọyọ zàká tó yọ zàká káwọn àfọ́ sálà ògbà ń táyìn oníbèrè ni nítorí pé ògbà ẹbá tó ní àmọ́ ìyọ̀gà káyé ìsába tó ń ta zàkáyọ̀ lórí ìdíkò láti mọ̀ dínkù ẹgbẹ́ ti jà bèrè lèṣe tó bá jà wá dé séjì kan á mà bèrè tó bá dá ó lè máa dé séjì yẹn tó bá bá kù láyé tó tó lọ jìyà àti tọ́lọ́ bá forí pinnu. náà wọ́n ní ẹni tí ó bá ń bá owó kan lò ní ṣe transaction kan ìwádìí mọ̀ ìdájọ́ ṣẹ̀rí àmì anáwùlá ismaili alámẹ́mbà ṣàrọ̀ ẹni ló bá ṣe ẹ́ ìbẹ́ in àwọ̀ òṣèrọ́ in àwọ̀ ìgbésmàtí àwọ̀ ìfàáyí àwọ̀ tó bá gbogbo tí bá ń ṣe bóyá ń tà ní ìrà ní ẹ́ àbó ohun sáǹfààní kan tí kejì ń bẹ̀ ní orílẹ̀-èdè àmọ́jọba ti mọ̀ jọ́ lọ́gbọ́ so ó ṣe rí nìyẹn àmọ́ tó dáa jùlọ náà ní pé tá a bá tẹ́jú ká máa ṣe ìwádìí wọ́n ní nínú mọ̀tà tó mú bẹ̀ ní ìgbé àkọọ́lẹ̀ lẹ́nu ìṣàrọ̀ òní lẹ́sọ̀rọ̀ ìmọ̀láti ní àkùnrin mọ̀tòwà. لم يبين القرآن اسم الذي اشتراه من السيارة في مصر. wọ́n ní ọlọ́wọ̀n dákọ̀ ọ̀la ọmọ ẹni pé ọ̀ra yusuf lọ́dọ̀ àwọn traveller yẹn ọlọ́wọ̀n wàlẹ́ àmì síbẹ̀ wàlẹ́ ìfìmọ̀ mọ̀ àti. ọlọ́run ọ̀dà kọ ipò tó ní nísọ ọlọ́run tó dákọ ìyàwó ẹ̀. لأن القرآن ليس كتابا الحوادث والتاريخ. أن ترى القرآن ترى وإنما وإنما وإنما قصص قصصه حكم ومواعيد. تري أوان تري ọlọ́ba lọ fún wa ọlọ́run tẹ́bi ṣe ọgbọ́n ọbẹ̀ fi ṣe wá àti ọbẹ̀ káàdùsà nínú ìyá ọbẹ̀ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. wà á yíba wọn wá sáàbì. عن عبد الله بن مسعود رضي الله عنه قال نعم أفرس الناس ثلاثة وني àwọn ọ̀jọ̀gbọ́n mẹ́ta ni wọn. العزيزين قال لمرأته أكرمي مثواه عسى أن ينفعنا. àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn tí wọ́n mọ nǹkan tí wọ́n tí wọ́n tẹ́jọ̀ gan tí wọ́n gba àwọn ẹni tó ẹkùn gbà láyé tí wọ́n gbà wọn láyé bẹ́ẹ̀bà náà ó ní òun náà ni aziz ọba mi sọ ẹ èyí náà kọ́ láti mọ̀rá àti nígbà tó sọ fúnyàwó rẹ̀ pé a kì í yìnbọn fún wa àgbà ẹ̀yà fáànà àwọn ẹ̀sìn kàkẹ́dà wọ́n rẹ̀ nígbà tó sọ fúnyàwó rẹ̀ pé ah, respect ọmọ yìí o. pàpọ́nlé fún o gbàá láyé o ṣe dáadáa sí o kẹ o tàá lọ́rẹ o ìgbọ̀n tí ìmọ̀ fi ń báyàn lò dáadáa ní orí báàlù láti àyàn àǹfààní tó ti di padà sàǹfààní fún wa ti ká mọ́ ọ̀kan wà ní ẹ̀kọ́ ọmọbìnrin tó ẹ̀kọ́ rẹ̀ nígbà tó rà mọ́ta ọkàn rẹ̀ nìkan tọ́lọ dáwà ọmọ tí wọ́n ń pè bàbá rẹ̀ sákè ọmọ tí wọ́n ń pè ọmọ ẹ̀ kọ́ ìgbà bàbá rẹ̀ tó ṣe dáadáa ọmọ mi tọ́lọ bá jogún ẹ̀kún yẹn tí ẹ bá jí lérí bí ọ̀dẹ̀ lérò rí ọlọ́run kó tẹ̀lé kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀. ẹ̀kọ́ táwọn ọmọdé àwọn ọmọ àwọn kéèké lọ ní ká bẹ tẹ̀síre ìtura yìí ọ̀tọ̀ lè ta fẹ́ sí ní ọdún yìí àwọn oníṣúra tó yusuf ló wà wọn. àwọn afáàdì pé sọ ìjọba sọ àmọ́ ó padà rí pé ó hàn àǹfààní bẹ́ẹ̀ púpọ̀ fún wa hmm. ó bá jẹ́ pé student of knowledge ló tó pọ̀ nínú tí sáǹfààní ní àwùjọ yìí alhamdulillah nínú àwọn ohun ìṣẹ́ ìjì tó sáǹfààní àti tó téèyàn tó tóbi rẹ̀ péjù ẹ̀ tó mú ṣáṣá òun ni ọmọbìnrin ọmọ àníbìṣọ́ àìsàn nígbà tá níbi ìlẹ́sà prophet problem ní sọ tó ń yẹ̀bà kí àwọn ẹ̀kan fún mi pàdé ẹ̀yìn tẹ̀ fún mi òun wá lọ tó lẹ́gbẹ̀ẹ́ so ọ́ àti ti àwọn ọmọ àníbi ìṣọ́ ìmẹ́jì wọ́n tó ní ma nígbà tí wọ́n wá délé wọ́n wá lọ bá bàbá wọn wọ́n wá lọ sọ ń ìlú ńlá bàbá wọn èyí tó ọ̀kan wá sọ fún bàbá wọn nínú àmì ìrìnlẹ̀ àyà àbàtì ìsàkìyẹ إن خير من استأجرت القوي الأمين قالت استأجرت القوي الأمين قل يا أبت أتري في يدي فوشي لني ẹgbẹ́ ẹ̀rí bàbá àwọn olóró bàbá mi ẹgbẹ́ ẹ̀rí ní títẹ́ ẹfun níṣẹ́ bí mo ṣe rí ẹfun níṣẹ́ ọlọ́run dákun tọ́ta tí ó bu àwọn ọmọ wa lọ́mọ rí ojú tó bá tọ́jú ogún fún apá tí wọ́n lọ́mọ rí ẹ̀ṣẹ́ ọlọ́mọ gúrúpù ọmọ mi jẹ yóò ẹ̀kọ́ ìjọba rẹ̀ lójú tó ṣe dáadáa àyíká àbàtì ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ lè ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó lóorí tó yẹ kí ẹ máa ṣàtijọ́ tó yẹ kí ẹ máa fún ṣiṣẹ́ òun lẹ́ni ló pé àlìkọ̀wé àní ẹgbẹ́ yọkó lágbára àti ṣiṣẹ́ yẹn àní ẹni ìbalẹ̀ sí pé kò ní jàmbá yẹn tó dáwọn ọmọ yẹn kò pé wọn kó máa bá wọn dá lọ àbí kó máa bá wọn ṣeré àbí kó kó máa dé sí wọn àbí kó hàn ọkàn sì dé sí ẹ nítorí tọlọ a ṣẹba ní kí wọn lọ yìnbá ìtẹ wa ó lè lọ ó lè jíṣẹ́ fún ẹni ẹlẹ́tẹ̀ta wàá wù ú ẹ tó lọ síbẹ̀ ó máa wù ní kí n ṣàdúrà fọmọ kan ní nígbà kan ìtọ́jú tá à ń ṣe yìí ó dẹ̀ bá bàbá rẹ̀ sọ pé dájú ẹ̀dájú sọ̀rọ̀ sí ẹni dáàbò ìjọba. Bàbá rẹ̀ nínú ìgbọ́ yé, bàbá rẹ̀ sáà ń ṣe sìtáàrù, ó sáà ń ṣe lọ́dún pé kí ń jẹ́ pọ̀, kí ń jẹ́ kí ní ìtumọ̀ rẹ̀ kí ní ẹsẹ̀ ń ṣe ikú lójú jẹ́ bàbá rẹ̀ wá fi one hundred thousand ṣáàṣì. Nípa ṣe ọmọ yẹn, ọmọ dáadáa lọ́mọ náà, ọlọ́mọ sáà ti tó lágbàdá, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní sábà ní àdéhùn dáadáa rẹ̀. Àmàdùn onímọ̀ tí ó ní àtàdà bá ń ṣe lọ́mọ rẹ̀. Àti rápẹ̀rẹ̀ dáadáa lára rẹ̀ ti pẹ́ pọ̀mọ́. Àti rápẹ̀rẹ̀ dáadáa lára rẹ̀ tí wọ́n ń pọ̀ sí, ọlọ́njọ́ máa pọ̀ sí, wá ti gbogbo wa náà bẹ̀. Ọmọ mi, tí ó bá lọ bá wà máa rẹ̀, ọ̀rọ̀ ní tí ó tẹ̀lẹ̀ àti tó tẹ̀lẹ̀ ìta àrùn bàbá àti olùkọ́rú, òun ni ó mọ̀ ọdí ayé ní gan-an ah, gbogbo ní ọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀gbàrà ó pé wàhálà yìí wá pọ̀ bá yìí lórí táwa ní bí ọmọ ìwà ní ọmọ yìí kó mẹ́ ó padà mú fún un dáhùn fún olóde ààrẹ tó tó wọ́n bá mú fún wọn láti ní ọ̀rọ̀ yìí pẹ̀mọ́ kí ní mọ́kọ́ tó dá nìyẹn wọ́n tó jọmọdé àǹfààní tó ṣe fún bàbá rẹ̀ náà ní tó bá ti ṣe àwọn ọmọlẹ́rọ̀ ìkórìkì wọn lórí ẹ̀ ìyá ẹ̀ ń tí wọ́n yìí ọpọtúnìtì wọ́n rí ìyá rẹ̀ ò òun wá ń sán ní lọ ń kówó kalẹ̀ ń wá bó ṣe tí ó ṣe láti yọrí nínú àwọn achievement tó ẹkọ́ kọ́ máa rí ní pé bí ìyá yẹn ò ṣe ní sọ́fà awú àwọn ẹ̀kọ́ tí wọ́n ti rí nínú kíni nínú ẹ̀sìn ìjọsìn nínú ẹ́ bí ó ṣe ṣe náà tó fi lọ bọ́ lọ́wọ́ dáadáa ẹlòmí ò rí yẹn rò ló ṣe gbọ́wọ́ lọ́wọ́ bí ẹni ọmọdé ya ẹ̀dá fún ara náà ní níbi ìtàn olè ọgbà wọn rẹ̀ gbá ẹgbàdẹ́ ń sádọ̀ alálẹ̀ kan ẹ̀kàn fún mi gáyé ní báyìí àgbàdà àtàdù alátẹ́tọ́ anáwọ́ ẹ̀fà tó kì báyìí wá rú fún ohun tó sí ìhun kíra àǹfààní ìyẹn àǹfààní tó fi ọjẹ́ ni ẹ ẹ̀ṣẹ̀ nílẹ̀ o tóbi ó lè ṣe tèmi ni ẹ wọ́n lọ mọ tó tó bá ké ọkàn sọ náà ó tún fún ọkùnrin jọ́ mi ké màmá lẹ́gbẹ́ ní sálù àlá yìí ní kọ́ yín lálù àlá o mọ́ bájá ṣe ní ìsìn inú ilé láti ṣe ẹwà padà mọ́ wá ọmọ rí nìyẹn ọmọ tó rí wọ́n ṣe tọ́lọ́ ọdẹ̀ lọ fi bàbá rẹ̀ tí ó mà fi yé wọn ń ṣe ìjọba yìí torí náà ya àádá pẹ̀lú àmì náà wọ́n jẹ́ nítorí pé ọkàn máa wá àti òbí rẹ̀ mú wọ́n jẹ́ ní kankan máa ṣùgbọ́n àti tó rí àti tó rí ó dàbí ìfini tẹ́bá padà sí wájú padà mọ́ tó rọ́lọ́n pa torí náà kọ́ ọlọ́run àtàánú wa. wà á bùbákù wà á bùbákù ìyìn àtàfà ọ̀tà fi Umar radiyallahu anhu mm-hmm. wa wallahu man ba'da àti àbùbákù fìdí nígbà tí ó tẹ́lẹ̀ sí kí Umar radiyallahu anhu òun ni oníkókó jẹ kọ̀lífà ní ẹ̀yìn ọ̀lọ́run tó orú àwọn ìlú ẹni dé Al-Aziz ọba ní sọ tó ti dà fún ìlú ẹni pé ọmọ obìnrin Yusuf ọwá bí bàbá rẹ̀ ṣe compensate yóò ṣe gba àníbi mọ́ta títẹ́ ẹni pé ọmọdún kàtọ́ òun ló tún fa ọmọdún kalẹ̀ abájọ sí ọba ọmọdún kalẹ̀ bá kó ẹni tẹ́bi náà orú àwọn yẹn ni àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ àwọn tó gbìyànjú nínú àwọn èèyàn láti tẹ́lẹ̀ bí àwọn èèyàn láti ṣe dáadáa fáwọn èèyàn àwọn mẹ́ta ìlú àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ta abdullahi masoud òun lọ sọ̀rọ̀ náà nínú àwọn àǹfààní táàdì nínú ìlú ibi àwọn ayẹ̀ lágbára ọlọ́run ọba á tẹ̀síwájú tó bá máa di ọ̀la lórí àwọn àǹfààní olórí bíi káàkiri jẹ́nu àwọn àyà abẹ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn òkòrè àtàwọn ọ̀rìn rẹ̀ níta sọ ìyẹ̀ sí ìjà gbọ́dì kọ́lọ́mà ló ní sára tó ṣe láìka tí a máa tẹ̀sí ọ̀gá. Àkúrò kọ́lẹ̀